ìsìláàmù láti fi ṣe sàárà àbókù. àkọ́kọ́ gbogbo ẹni tó bá kú tọ́pa nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tẹ̀ jáde láyé sàárà àkàkọ́ ò lè dé láǹfààní. tọ́lẹ̀ bọ̀ lọ́rùn kọ́dà kò kú mọ́sálásí èèyàn tẹ̀sẹ̀ kú òní di ntí máa forí balẹ̀ fún yàrá tó sì wá mọ́sálásí ọwọ́ akú mọ́sálásí. Nàám kò sí sára nǹkan tó lè ṣe lẹ́yìn láǹfààní. ṣùgbọ́n ń bá kú mi ní alìkíbílà lórí láìlà ìlànà mọ́sálásí sálám. wọ́n pàwọ́ iṣẹ́ rẹ̀ tó fẹ́ lè máa ṣe tọ́jẹ́sẹ̀ rí dé àyàfi tí alsam kà fanu hadith Abu Hurairah àtúnyà àti àwọn nǹkan kankan kan tá à ń pè ní rìbá òun ládàá tiẹ̀ kìí tán òun náà sì dàbí wákùfù kéèyàn tó jáde láyé tó bá lè múnú owó rẹ̀ wípé wọ́n dálé iṣẹ́ ilẹ̀ kí wọ́n máa tẹ Kùránì níbẹ̀ wọ́n máa fún àwọn mùsùlùmí Naam ṣe shopping complex tí mo níbi báyìí báyìí báyìí tí wọ́n bá ti ń gbawó ẹ̀ lọ́dọọdún ó ní kí wọ́n máa fi tọ́jú ibi tí wọ́n ti ń tẹ̀wé yìí tí wọ́n sì máa sanwó àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. gbogbo gbà tí wọ́n bá ti ń tẹ Kùránì yẹn táwọn bá ń kà láàdá lórí àsìkò ọ̀kan yóò máa ní ṣùgbọ́n ká mú sọ́wọ́. So àníṣà pé sọ́dà kọ̀ járíà gbogbo nǹkan tó bá lè máa máa ń fà níwáyé ìjọ àǹfààní ẹ̀ bá ti pin náà ládàá pin bọ́ ọ bára go lọ mọ́sálásí ìjọ ẹ̀ńjẹ̀ bá ti bàjẹ́ wọn ò kọ́ nǹkan fókù ẹ̀ mọ́ ká má sì gbọ́ bọ́ ọ gbẹ́ kànga fókù lè bàbá mi ọgbẹ́ kànga àbúrò náà lọ́gbẹ́ kó tó kó láyé tó bá ti lé ọ̀rẹ́ di wípé omi inú ẹ̀ bá gbẹ tó lẹ́ntí ọmọ bọ́ tọ́jú ẹ̀ mọ́ naam ládà sí kíni o ládà náà stop. tó o bá kọ́mọ́ dúrọ́sà táwọn èèyàn kí wọ́n bẹ̀ tí bá dà òsè gangan bẹ́ẹ̀ ìyọ́n mọ̀ gbàdá lọ bí òtútù láyé máa ń ijó ń bá ti pa. àbí àwọn amakànnì ẹgbẹ̀ta ládàá náà stọ́ọ̀pù ni. bí èèyàn bá wò sùsùn tó bá wá jẹ́ wípé lílọ lí títà nǹkan téèyàn fi lẹ̀ kèé sí àti bí àtẹ̀wọ̀ àwọn tó jogún èèyàn ńkọ́ èèyàn filẹ̀ lẹ̀ pé mo filẹ̀ lẹ̀ pé wọ́n fi kọ́ mọ́sálásí ọwọ́ apapòdà tán ìjọba bá gbé títí gbọ̀nà rẹ̀. naam <laughs> yọmọ ní ládàá mi ní ládàá yọmọ ní ládàá lórí dáadáa àníyàn rẹ̀ èyí ni láì tààlà. ìdán tá a bá ti wá gbàmú wípé téèyàn bá jáde láyé tẹ́mù tó ń tẹ̀jáde láyé ń ọ̀pọ̀lọpọ̀ àwọn dáadáa kan bẹ̀ tí ọmọ ní tọ́ba bùn yàn lásọ ìjọ tí wọn bá wọṣọ ń tàṣọ ń wọ sàǹfààní mọ́ ládàá pin náà nù. Naam. tí àwọn nǹkan ìbá wa ń rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára àwọn kẹta fẹ́ sọ náà tó fi jẹ́ pé wà mọ́ wílẹ̀ lìgọ́ ìlà ìbì ọ̀rọ̀ lókùn náà fóònù ẹ̀ nígbà àjà ìlíyà tó kù bá ti kú wọ́n wàá sọ màlúù mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ta àgbìmọ̀lẹ̀ adàlùmọ́ yìí wọ́n wàá pa màlúù fún un gbọ́n fi sìnkú ó láyé ayé tẹ̀bi wàlídìí adàlùwà kéé tẹ̀bi náà tẹ̀ bikini yẹn abẹ́wù nǹkan ni wọ́n ti bí tipẹ́ àwọn afa akọrùkù di dáàlì kíkọ sọ wà má òhìlà lìgbẹ́rì láyé bi. má fi bojú pé ẹ̀kọ́ ẹ̀pẹ́ bísí láyé ti kíni kankan kí ni ń tẹ́ wọn náà pa màlúù sòkò pẹ̀lú olókùn ànábì salawatullahi wa salamu alayhi. gbogbo tí ìsọ̀pá nàbí náà ṣe ti ń parọ́ àṣà sálàm òun kálukú náà ó ti ó ti dáàyè òdodo ẹni tí èdè kọ́lọ́ọ̀dì kan ló lè túbá tòró inú tó burúkú jáì tó burúkú jáì ni kéèyàn ọ̀parọ́ mọ́ sí ọlọ́run kọ́dà kọ́ nìyẹn rẹ̀ dà èèyàn dáràn alikẹ́dìbò àlàyé yúlíjù finnar báńkì tẹ̀bí nù nínú ìwáyà mi kọ́ ọ parọ́ mọ́ mi ńlá fi ń ké gbàjarè fúnra wa wípé kéèyàn òkú òun fi lélẹ́kọ̀ọ́ náà lẹ̀ láti máa sọ̀rọ̀ náà káàkiri fáwọn èèyàn iṣẹ́ àlàálì ní kí iṣẹ́ àrà mú un ṣùgbọ́n fún ta ni fẹ́ǹtì ò ní lọ rèé forí ẹ̀ fa ń tójú ti ń sá fún lọ ni. béèyàn bá tarí lẹ̀ pé torí umma ẹ fagbọn lórí mi. ṣé yóò dòrí umma náà tọ̀fẹ́ jàgbọ́n. náà. umma umma umma. umma náà bil adab kọ́ra kọ́ sanu kọ̀ọ̀kan wa. lápẹ̀rẹ̀ mi náà ti bá a ṣe promise àti kankan kí màá mi ọ sọ pé ìgbọ̀rọ̀ jáde lónìí ọ̀rọ̀ wúmà ló ná torí káwọn má forí gún láti bẹ̀ ná wúmà náà tó ló ná ó ti gba sòrò. ìdán ọ̀rọ̀ yìí nípa sàárà bíbó àtìgbà àtàwọn gbogbo ntànàbí kàálẹ̀ tó jẹ́ sọ́dọ̀kọ̀ járíyá yìí tó jẹ́ sọ́dọ̀kọ̀ járíyá yìí ìmọ̀ ń bẹ́ńbẹ́ ìmọ̀ yẹn ló máa wọn àfa àjà wáza mọ́ àtàtà torí wípé gbogbo ń téèyàn bá ní tí ọba ti sí máa ó ti chẹ́ǹgì nínú ẹ̀sìn foundation bẹ́ẹ̀ ní Islam àlejò pàápọ̀ kájọ kọ́ ẹnìkan lè kọ́ kọ́sọ́ pé ah, mo fakalẹ̀ fún ẹ̀yin mùsùlùmí ẹ máa bá ń tọ́jú rẹ̀ mo wà láyé ìsìn láyé. nítorí wípé bó o ṣe bẹ́ẹ̀ ìgbà tó bá ti di pé nǹkan yìí ọba ti sàǹfààní mọ́ o ò ní ládàá mọ́. ojú kanu bákan náà ìgbà tí nǹkan bá ti kú ò lójú tọ́lọ́ǹtà nàbí kò sí ládàá náà bẹ́ẹ̀ mọ́. ilé wẹ́pẹ́ nú ẹ̀sìn wọ̀nyí kọ́mọ́sálásí fún yàn. ìbọn kọ́mọ́sálásí ntọ́ba wù ọmọ ẹ̀ mbẹ́ ó lè ládá tí ọba ti fi tọ́lọ́hùn tí wọ́n sọ nǹkan mi bẹ kò sí ládàá bẹ nàá ma ni bẹ ma o kò sí bẹ ma ìyẹn náà ni mùsíbà tíṣe ìtọ́nù kó bá ó mẹ́yìn nígbẹ̀yìn ìgbà ẹ máa wè ma o àrídọ̀ bíi kúfì kúfurún bákan náà kí dáadọ́ ọmọ abẹ́sìn ọlọ́run kí ni wọ́n máa bí yàn kúfùrù ni ara tó mú yẹn kó nu islam. nínú islamu mùsùlùmí kè ní mọ́sálásí pé mọ́sálásí àwọn kan rí mọ́sálásí àwọn kan rí abẹ́rẹ́ ni ọlọ́run ní mọ́sálásí gbogbo wa lájọ ní mọ́sálásí ìfihàn ti máa ń lẹ́nìkan bóde mọ́sálásí ìsìnkú ntẹ́nìkan máa pè má rẹ̀ nítorí pé ogun nǹkan bá ti ń ṣẹlẹ̀ kò sí ládàá tọ́ba ti kúrò ìmọ̀ nẹ́jọ́ sàṣẹ́lá tọ́ ẹ pé ààyè yìí èmi lèmi tó ibí ẹ̀ ń bá wùlù ikọ̀ wa ẹ̀ ń tọ́ba ikọ̀ mọ́ wà bára mi sèé lò lẹ́kọ̀ọ́ sọlọ́wọ́tò lẹ́wọ́ sọlọ́mọ́ àlẹ́ gbogbo mùsùlùmí á firi ìlú ọ̀fà tó fi jẹ́ pé kíyàn bá fẹ́ fẹnu ẹ̀ sókù pé òun kàn wí nǹkan ìdáhùn kí wọ́n máa kọ nǹkan tí wọ́n bá rí sóun lọ́rùn pé ìbá dáná kí wọ́n kọ́lé ọlọ́run kalẹ̀ kọ́ wa máa náwó ti pé mọ́sáàsì yàn kan ni kọ́dà kọ́ kọjá níbi tí wọ́n ti ń sẹ́gbẹ́ gan ọ̀gbọ́dọ̀ sọ wípé mọ́sáàsì yàn kan lélẹ̀ ilé ọlọ́run lò ilé ọlọ́run yàtọ̀ èyí ọgbọ́dọ̀ sínú bí kò fi àkóbá rẹ̀ ó sì pàṣọ pé òní kírun bẹ̀ lókùrùgbà tí wọ́n fẹ́ fẹ́ lédi rẹ̀ kìí ṣe kedere ìlò fi jẹ́ pé mùsùlùmí àgbọ́dọ̀ bára wájà ọ̀ràn lálàǹdà tìrà ọlọ́run torí pé tí ìjàmbá ti délé ànára tó gbà mọ́sálásí àwọn alájàmánu mọ́sálásí àwọn kíníkanu kó wà sásùn ilé ọlọ́run ní wíwá o kúfùrù sì ti ń dé díẹ̀ díẹ̀. ọwọ́ àti pé tí mùsùlùmí bá rí dáadáa kan ti ń ṣe pé mùsùlùmí kan ṣe rẹ pé ah wọ́n tún ti dáa rìn náà fún kọ́mọ́sálásí bí ah ah, ah. ẹ ẹ wò ó mà. Amadi yẹ ti mùsùlùmí kéde kéde mùsùlùmí kéde báṣọ òun bá tó ẹ̀yìn lé wọbẹ kẹ kírun fúnra yín ẹ bá yíwò mi láti kírun ala kulli hal ntí ọmọ ọba òkú nínú ládà òun nìyẹn bákan náà téèyàn bá lánàá bí wọ́n bá ń gbàgbé kọjá àbíyàn lọ sí ládà àbí gada ìyẹn ti gada ìyẹn ti kílókọ rẹ̀ bíríìjì àwọn èèyàn ń gbàbẹ́ lọ wọ́n ń gbàbẹ́ bọ́ gbogbo ògbà tẹ̀sẹ̀ ń tẹ̀lé tí ń sànfààní èèyàn ọmọ ìgbàládà yẹn mẹ́ta ti dáhà èèyàn kọ́ ọsibítù ọwọ́ àfàkalẹ̀ ẹ̀wà àwọn tí òtún wá ní níládà kàkà kìkìrì tí ò ní níládà ilẹ̀ wà gbọ́ pé ó ti wá fún ọsibítù fún ìjọba. ẹ wò gán mẹ́wọ̀n tẹ́ ẹ bá wá gbọ́ pé kiri yóò kan kọ church ẹ ọkọ hospital lónìí ọwọ́ abújọba ńgbà tó fẹ́ kú láyé ńgbà tó bá lọ tán seventy percent yẹn ọmọ lọ rẹ̀ mùsùlùmí sí ni táwa sì ní tó dúró lọ́dún owó ẹ̀ nàìjíríà òde mo fowó kọ bọ́mọ́sáàsì kan láti rí níbàdàn yìí ẹnìkan tó ní ìtumọ̀ lọ́kọ́ ńgbà wà bọ́mọ́sáàsì nìkan ọfẹ omi ń dáhùn láàmú bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ ayé gbẹ̀bọ̀ wò títí fa ńgbà wà ti láìpẹ́ yìí olówó kan táwa bẹ́ẹ̀ wọn náà kírun bẹ́ẹ̀ wọ́n sàn fún ah, àwọn èèyàn fi pure water asálù ọ̀la kíní gangan kan mọ́sálásí ni o ó sì tóbi mọ́sálásí dímọ̀ ẹni wá náà wọ́n kọ̀ mọ́sálásí ó lóun wọ́n pẹ̀ bọ́ wù fún un gbogbo mi bá ó kà nígbà tí ó tóbi ìgbà díẹ̀ àti àtàjẹ kọ́mìtì mọ́sálásí àbábà nǹkan kan mọ́ra wọn wá pe olówó pé ọ̀pẹ ó ti sọ ó ti tàdéhùn tiẹ̀ àwọn sí ìhù ọba mà pé oní kò ní jẹ́ gbígbẹ́ o. Naam. tọ́ba jẹ́ kí ni o jọ̀mọ́ chọ́ọ̀chì ẹ̀yọ kan ní ìsìn tí pásítọ̀ kan wà mbẹ́ tọ́wọ́ ajẹ́ pé àwọn àjọ rẹ̀ ojú fífítì lọ ẹ máa wo ọwọ́ ata fún gbogbo wọn lólì plèsì ni wọ́n ntí ń wọlé fẹ́ni kọ̀ọ̀kan wọn lóṣooṣù kò ju ten thousand naira lọ pásítọ̀ ó sì máa ní fifty naira lọ fifty thousand lọ tó sì bá ti ń parí torí wá one thousand ṣé tó tó wí èrè àmà nílọ fifty èèyàn mélòó ní kí jimá ń bí lọ́sọ̀ọ̀sẹ̀ wàláì one two one three one four tí ò tó ra epo kírun ojúmọ́ tí o jẹ́rẹ́tọ̀ yunifásitì máa pa. àwa ti gbọ́ yé wípé ọ̀ọ́nẹ́ dànù. naam àìmọye tọ́lọ̀mbalẹ̀ jáàrí ni àìmọye omijé ní bẹ lábẹ́ pẹ̀lú ni tọ́wọ́ ajẹ́ pé ntí ọ̀tẹ́rọ̀ nǹkan náà kọ́ra gbowó nǹkan ṣe ń gbòó ilẹ̀. تقاسم لؤل مالي بعدما صرفوا تقاسم لأهل مالي بعدما صرفوا فصار وزري على ظهري فأثقلني فصار وزري على ظهري فأثقلني أفني nígbà òde pé ó mọ okú tán tí wọ́n tẹ́ mi ta ìmáàmù lọ́kọ́kọ́ bọ́ bẹ́ẹ̀. ahadu mahadi sọláwó aláyé sọlá aláyé sọlá ta láàrúkú àlà wàlá sùdù dàlà àlùláwà ayẹrù hàmùní. wàlá sùdù dàlà àlùláwà ayẹrù hàmùní. wọ́n tẹ̀ mí ìtàtẹ́tẹ́ ń gbà ó kìnnìún sí mo tún wá ń wò wípé ah, ó ti ẹ̀ já bóyá wọn ò tẹ̀ tó jẹ́ máa bá ọ̀nà jù sí wọn ò ní tí ìgbèmí sábẹ́ pẹ̀ nígbà tí ìrìn tí wọ́n máa kí àfi wọ́n ní ọba ti yà sálámà kò sí rúkú mbẹ kó tiẹ̀ pẹ̀ díẹ̀ kí n tún lè máa bá ọ̀nà jù kódà kò sí tútù dùn mbẹ wọ́n wá ṣe báyìí tí wọ́n ń gbé ní abẹ́ pẹ̀. ọmọ sábà ní àlùmọ́ọ́lì bàdà máa àwọn èèyàn pẹ́yìn dà níbi tí wọ́n ti ẹgbẹ́ lómi ìṣẹ̀tẹ̀ ń ti wọ́n ló ń bi èèpẹ̀ tàbí ìṣẹ̀tẹ̀ ń àwọn èèyàn mi ntí mà rí wípé ìjà láàrin àwọn ìyàwó tí ọkọ yẹn jà. ní bàdà máa ń sọrọ fún. ara àwọn ẹni ibi tí wọ́n sún mi débi mo dé nítọ̀nà tí ọ̀dà tí rí kọ́kọ́ bá tí wọ́n ń fọ́ra Sàkọ́sà mọ̀lẹ̀. Àwọn èèyàn pààyàn dàtàn wọn ò bá ń ronú pé kí ló fẹ́ máa tẹ̀sí nínú sàárè. Sàkọ́sà mọ̀lẹ̀ àádùmọ̀lẹ̀ bàdà máa ń sọ̀rọ̀ fún un. Mo wà lọ́dọ̀ bàbá àdùjọ kan, ọlọ́mọsà bá ní kẹwọn. Wọ́n ń sọ̀rọ̀ pé ẹnìkan lára àwọn tó lówó ń bàdàn yìí dáadáa ni. Ó sì kọ́lé káàkiri, kọ́dà, kọ̀wá bímọ so ńdọ̀ wá ti tán wọ́n wá ní tí wọ́n bá ti wá dákọ̀ pé ẹjẹ́ àti sí ilé ti bá sọ̀rọ̀ wọn náà kàn tí wọ́n ti fẹ̀mí ti dẹ̀hún pé à ìdẹ̀hún ìdẹ̀hún òfin ti òkú mọ́ wọ́n sàn sọ́ka sọ́ka kì wọ́n sà padà wà á dá padà sí ilé rẹ̀ àkọ́kọ́ tó jẹ́ wípé tò sí o àpò ọ̀sìn níbi ilẹ̀ wọn nígbà tí wọ́n wá rí ilẹ̀ tó kù ilẹ̀ wá dúró bí síbi lọ wọ́n wá ká ẹni nkò wọ́n ká ẹsẹ̀ rẹ̀ báyìí bí gbàtẹ́ èèyàn sùn pé òtútù mú yẹn wọ́n wá sí tó yẹ kí wọ́n sọ pé ẹ ó gbé ọ òkú jẹ tèmi fà lọ àtàkùnlé tó ni. Dàbà sàmàlì àlùmọ́lì bàdà máa ń sọ̀rọ̀ fún ọ. Àwọn èèyàn mi wọ́n yí padà tán o, ntí mo fi ilẹ̀ ilọ́mọdìjà láàrin wọn yìí. فصار بالزر على ظهري فأثقلني فصار بالزر على Sàhárí fa asfala. Ọkọ̀ tí wọ́n ń jà sí, èmi ni wọ́n ń bi léèrè pé mo lo tìró tó fi rà. Ilé tí ń jà sí, èmi ni wọ́n ń bi léèrè pé mo tó fi Aṣọ tí wọ́n ń jà sí, èmi ni wọ́n ń bi Gbogbo nǹkan tí wọ́n wí ẹsẹ̀ gbogbo nǹkan yìí. Ọwọ́ tóbi tóbi lẹ́yìn mi débi pé ìfẹ́ lè dádún mọ́nú sàárì ẹ̀ gbà mí. Ọ̀rọ̀ fa asfala ni. So àwọn nǹkan ìlànà sàtàràm sàlàyé fún wa wípé ó lè máa bá òkú nígbà tí òkú ọba sí láyé má ọlọ́run láàjọ kan oṣù rẹ mọ́sàáfẹ́ nìkan kan wá sí kò gẹ́ láti níṣe olóore tọ́jẹ́ wípé àwa ń bẹ́ àti ń bẹ́ bí bàtà tún wà láyé náà ni sànú ẹnìkan kan wá òsíjọ́ náà wà gbogbo ọ̀nà tí ṣùgbọ́n àtàyàn téèyàn fi máa sọ wípé ànímọ́sáfẹ́ ẹgbẹ̀sán ni tó fò bẹ́ẹ̀ ni ẹ mẹ́jọ bá wa o rọ́jà kan oṣù rẹ o mẹ́jọ bá wa o mẹjẹ àwọn àna ntọ́nà sọ wípé kúlálì náà bí òkú mi lè àkùsàrí ní àmàlà tí a sùn àti àsórí ibú tí a sọ̀fọ̀ pẹ̀lú iṣẹ́ tí a ṣe àwọn tó jẹ́ pé alẹ́dí náà bọ́lá sáyò ń fi àyà ti dúníyà wà wọ́n mi yàtúnṣàbù náà àna òun yóò sì ní ọ̀nà sọ́nà à àwọn tó jẹ́ wípé wọ́n ń wò pa àwọn lọ bá kan lálẹ́ kìámà tọ̀sán tó rí igbá òkú àgbà sùn tí ó sì sí nǹkan kan tí ń lọ bá ẹ sì máa wò fún àyẹ̀ ti dáadáa jù lọ́mọ́sá aṣọ ní kọ̀ọ̀kan wá o kọ́lájà kan sọ̀rọ̀ ẹ̀ sígbà rẹ̀ wá o jẹ́ àdá ní kọ̀rọ̀ jẹ́ àdá ní gbangba náà jẹ́ gbangba wájú rẹ lẹ́lí kìámà méjì kó burú fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah. sọ wípé ẹ ṣé aṣọ tó wọ̀ yẹn ẹ̀rí fáàtì àti àjẹsán rẹ̀ torí pé àlùkò táàbù náà tó lẹ́rẹ̀ ẹ̀mọ́ àdìsá ṣùgbọ́n lára ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni pé mẹ́ta lọ́kan wọ́n mọ̀ pé ọlọ́run bá wà jésù náà wà pé ní jésù náà ló wá torí pé pẹ́sẹ̀ pọ̀ ó wá láwùrán ọlọ́run bá ló wá láwùrán rẹ̀ pẹ̀lú àjọ kan kò ní nìyẹn o ẹni tó sì wá sọ òògùn àjọ kan rẹ̀ ni pé kò sí ń jẹ́ ọlọ́run pé àjọ kan rẹ̀ ni ẹ sọ pé àní jẹ́ ni àwọn tó wọ̀ tó bá rí mẹ́ẹ̀ẹ́ pé àjọ kan rẹ̀ ni ó mì pé ẹni tó tó jẹ́ tí ó nígbà pé ẹran tó náà bá kó pa ẹran tó lè bọ́ ọlọ́run láì náà àti jẹ́ ìkejì ní pé ẹ̀dẹ́ pé ó há àlùkùrán ọ̀ ó ti ẹ̀kọ́ dẹ́ pé bóyá ó kàn ní pé àwọn fi ẹran yìí ó fi ṣe sàrà rẹ̀ ó kàn tó láníyàn tó kàn ó yóò há ó kàn bí ó ìtàlá fún tó ìtọ́ bí àkùrà ta ó kó kó tẹ̀lé yàrá ó lè wà níbẹ̀ ká ó kàn bá pé láti yàn pé kùrà tó ń ha ní ìdèkínní ó kàn fara yẹn wọ́n fẹ́ pé àwọn àwọn ọmọ tuntun ni pé ọmọ táwọn kan ké ó sì gbọ́ yé ó sì àná àlùdá àná àná wa pa ẹ̀ wá polisi láì ṣé àjùmí lórí ìfowópamọ́ náà ní ìbáwò alhamdulilayi abadi àkọ́kọ́ èèyàn mẹ́ta nípa pé à ń dùn nǹkan ni ló lè dùn nǹkan tí ọ̀dà akọlọ́hún bá ti ká jẹ mùsùlùmí yẹwudi nasọrọ lẹ́yìn rẹ̀ ọsọrọ ma ọsẹ kankan ìjẹ kẹfẹẹri ò lè pa gbogbo ọ̀nà torí ọgbà pàṣẹ. ten get it. ẹ bẹ́ẹ̀ ni màá ṣe nǹkan bíi election bíi ìdẹ̀yìn ẹ sọ fún andy sam ẹni pé kì í ṣe lákọ́kù ibi ó di ọlẹ́ra rẹ mọ́ abáǹkù ìjẹun nínú ọ̀sọ́rọ́ ni ọ́ sí pé ṣùgbọ́n tí màá ṣe mi ṣe pé pé kèfèrí nàṣọ́nà ẹ̀yìn nàṣọ́nà wà tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló ní tó pẹ́ tó fi di kèfèrí nàṣọ́rọ́ ṣé kò yí fúnpẹ́lẹ́ ti ẹ̀ tó jẹ́ olóògùn náà nítorí pé nínú súrọ̀ tọ́lọ̀ ti pè wọ́n kékeré lẹ́ẹ̀mejì ló لقد كفر الذين قالوا إن الله المسيح ابن مريم لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة قالوا نسيم يونين زرق نعم نعم sàárà ni àfa àpilẹ̀ kan téèyàn bá parí kókán bóyá ọmọ kakọ àǹtà tó yẹ àrínú àwọn sálàfù tọ̀dẹ̀ wípé wọ́n máa ń ṣe wàlímà fún un nta ń pè ní wàlímà náà ni pé kéèyàn kó àwọn yẹn lẹ́nu jọ láti fi ṣe ìdùnnú bẹ́ẹ̀ ó sì wà nínú ìdúpẹ́ nàám ṣùgbọ́n kẹ́lìmà tààrà ni ní òbí so ìdúpẹ́ èèyàn lè síbẹ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ tó dẹ́yìn pé ọ̀tẹ̀lẹ̀ rí tá a bá ń jọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà bíi tọ́mọ bá dé làmúdàrọ̀ káyífà wọ́n ní ọ̀tẹ̀ wà. ẹ má gbọ́ àwọn bàbá wọn torí wọn ò sọ fún wípé àwọn rẹ́ẹ̀dì tí wọ́n fi ń ṣe ìṣtìhádì lọ́dọ̀ tí wọ́n ń gbaná papọ̀ àmọ́ wẹ́rẹ́ wọ́n máa ń láìkì ibi tí wọ́n bá ti rí nǹkan jẹ ìmí sì máa ń múlẹ̀ kéwú kún ìlà wọn fi ṣe. Nàám. ìyẹn ló jẹ́ kí wọ́n lè kí ni o ìyẹn làwọn fi ìṣèhádùn nìyẹn lọ́dọ̀ wọn gbà náà nígbà tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pé nǹkan báyìí eléyìí lẹ́sẹ̀ lé ilé ọ̀lẹ́sẹ̀ lè wa ká sùn wẹ́rẹ́wẹ́rẹ́ kì í ṣe pé bóyá àmọ́ bú ẹnìkan bàbá àmọ́ sọ̀kẹ́tà àwọn àmọ́ sọ̀kẹ́tà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà lọ́n fi sábà bíi tẹ́nì kọ̀ọ̀kan wá náà ti kùsù rí dáadáa yìí ìdíbà ti sọ̀rọ̀ ìbílí ní láì wá ìdílé kọ̀ọ̀kan kọ́lọ́ mọ́tà àbá ni ọ̀pọ̀lọpọ̀ lẹ́tùn lórí lórí àníyàn dáadáa ádàbí jambi naam sotipia naam abu abrahamu naam tó jẹ́ náà sọ̀rọ̀ lẹ́tọ́ súnmọ́ yìí tó fi gbé ẹni yẹn bí ọ̀gá ló wá jẹ́ sí i tó wá fi ọdún tó lẹ́tọ̀ọ́ láti lọ jẹun lọ́dọ̀ kéèyàn lọ jẹun lọ́dọ̀ rẹ̀ àti tó lẹ́tọ̀ọ́. wọn kò bàbá jẹ́ bèrè wọn pẹ́ dé wọ́n ní kéèyàn bá lọ́gà tó jẹ́ náà sọ̀rọ̀ kí wá ń sọdún kéèyàn lẹ́tọ̀ọ́ láti lọ jẹun lọ́dọ̀ rẹ̀. ná wọ́n yà bá bàbá mọ́ lórí kẹfẹ́rí o ẹnu wa ẹnu wa kún òsì gbàgán páàkì lẹ́lẹ́sẹ̀ ẹnu o pàtó káàkì lẹ́lẹ́sẹ̀ fa amúlẹ̀ lọ́wọ́ ìdájọ́ ìlú tẹ́nu wa. bí ẹ wá bí ẹ wá parí france ẹjọ́ wá parí france fún mi ẹjọ́ tó tóbi rẹ̀ ọjọ́ ọjọ́ ti tọ́ sí. alọ́sọ̀ kan àtọ́sọ alẹ́bí yẹ tẹ̀mí rúnà kọ́wúlà wọ́n yẹ tẹ̀mí ni. ẹni yìí ọmọ ọlọ́ọ̀nà ọmọ ní kí ọmọ ti lékè ọmọ ìyá ti lé ẹni yìí àwọn ẹsẹ̀ wà nígbà kan mọ̀ ọdún sì ní ta kò ní sẹ́mi gbèsè ìṣe ìlẹ̀ jẹ́rú jẹ báwọn. wọ́n ní ìyá ọlọ́tí tọ́ra máa lọ sí ilé kéwú ìyá ọlọ́tí ọmọ wa parí kéwú tán ṣé ìyá ọlọ́tí lọ́mọ máa ti ń jẹ lọ ilé kéwú àbí àfàlù ní kò ti ń jẹ wá àfàlù ó sì máa pọ̀ sí ní yàtà ìdájọ́ lẹ́nu ti pílíà ọ̀rọ̀ yá àbá mi. Ètò gbogbo ọmọ lèèyàn máa ní lèèyàn máa ní dọ́ọ̀bù ẹ̀sán lórí rẹ̀. Ìmí ìbàjẹ́ jẹ́ pé ọ̀dọ́ náà nìkan lèèyàn máa ra kà. Ẹ irú ẹ̀ lọ́mọ ayọ́ lọ́tún. Ìyàmẹ́sì ìbàjẹ́ pé àbárí ó fún ọ ní nǹkan, ọlọ́run fún ọ ní nǹkan. bẹ́ẹ̀ nígbà tẹ̀tẹ̀ ẹ̀ ń sọ eléyìí bóyá àbá gánà ni bàbá ìyá gán ti tẹ́lú ìmọ̀ àpò sí. Hmm? ẹ̀yin yàtí. sẹ́yìn ọmọ tẹ́lẹ̀ kọlọ tọrọ àforíjì yẹn wọn kiri.